ń sọ fún èmi tí mo mú sínú lójoojúmọ́ agbanilágbàtà ọba tí ń fọba jẹ agbanilágbàtà ọba tí ń rọni lóye ọlọ́run wòlíì sáàmù olúwalọ́ ọlọ́run tó torí ẹni tí ó sùn wọ́n ṣe ẹ bàbá. ṣe mí tèmi ò ní gbéga. Màá gbéga ní tèmi o. Màá gbéga. Èmi á gbéga ní tèmi o. Màá gbéga. Màá gbéga ní tèmi o. Màá gbéga. Èmi á gbéga ní tèmi o. Màá gbéga. Màá gbéga ní tèmi o. Màá gbéga. Èmi á gbéga ní tèmi o. Màá gbéga ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. fẹsẹ̀fẹ̀ ta ló ń múnú wa dùn tàló ń lé bànújẹ́ wa lọ. Fresh FM ń máa yé wa Fresh FM Fresh FM Fresh FM Fresh FM wà ló five point nine Fresh FM Fresh FM Fresh FM ọ̀gá ni màtà tàló ń mú sẹ́wà yá. Fresh FM ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n. Fresh FM ló tún ṣe dandan fún ni lóye. Fresh FM ìròyìn lórí.

táwọn fi wọ́n wọlé lójoojúmọ́ láti jẹ́ gbádùn ní yọ̀ngbọ̀nyọ̀ngbà lọ́lọ́lọ́lẹ̀ Fresh FM Fresh FM Fresh FM wà ló fà ẹ̀ ọ̀láyàdís Fresh FM Fresh FM Fresh FM ọ̀gá ní màsà ó ẹ̀ ṣe tẹ́ ń gbọ́. gbọ́ Ajaabale lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bomi la kò dẹ̀ ṣe ta mi sí. Ògidì Ajaabale ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ Ajaabale lórí Fresh FM. lórí ọjọ́ àìkú Sunday lákọ̀tún ká mọ̀ dúpẹ́ torí wípé ọpẹ́ ọpẹ́ ní ọmọ tẹnu jáde hmm. ohun àfiní mọ́ kò ní tẹnu jáde ọpẹ́ náà la dún nígbà gbogbo níbi gbogbo tá ẹ ti ń gbọ́ wa a kú ojúmọ́ ire níbi gbogbo tá ẹ ti ń gbọ́ wa a kú ojúmọ́ ọ̀la a kú ojúmọ́ ọlá a kú ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa torí wípé àlàáfíà ọlọ́run ọba tó ń fi ń jìnkí wa kò ní fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ adúpẹ́ àánú tá a rí gbà tá a tún fi wà lókè pẹ̀ lónìí ọjọ́ àìkú Sunday eléyìí ti ṣe ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2022 ìròyìn ajá balẹ̀ mọ̀ tó ti dé bí ṣe é dé lójoojúmọ́ tá ẹ mọ̀ pé tòpin ọ̀sẹ̀ aago méje ní bẹ̀rẹ̀ ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló tó bá wa wá sóde The Nation wá o Sunday Tribune náà sì wá orí àtọrùn náà àwa o Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí G.O. mọ̀mí J.P. ká máa fún yín ní tuntun tuntun ọjọ́ ní tanná yẹranyẹran kákó òrùn ní tẹ̀pá lẹ̀kẹ̀ wọjà tàbí ṣùgbọ́n kankan ò sí ń bẹ̀. gbogbo ayé ti mọ̀ pé lọ́jọ́jọ́ àìkú sannde baago méje bó bá ti ń rokogo ìròyìn ajá balẹ̀ ló máa ń gà tẹ̀. lórí afẹ́fẹ́ rédíò fresh ńlẹ̀ ìbàdàn ajẹ́pẹ́ tòní ò tẹ̀tì àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa o kádúpẹ́ lọ́wọ́ ọba lókè kábíyèsí Elédùmarè ọba tí ò jẹ́ kí etí kókó àtúngbọ́ ojú òkò àtúnrí ajẹ́pótú ti dun nípẹ̀kì àtòrí àtọrùn àtúntì kò yín láàárọ̀ yìí o ìwé ìròyìn Sunday Punch ìwé ìròyìn Sunday Vanguard oníbẹ̀ lákàtà tèmi lẹ́ni ti ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹtàlá nínú oṣù kejì ọdún 2022 ó ṣe déédéé ọjọ́ fàlí ọjọ́ valentine okùn ọjọ́ kan dondo ó túmọ̀ sí pé mm. ọ̀la ọjọ́ ajé monday lọ́jọ́ àyájọ́ olólùfẹ́ yóò bá wa láyè yóò bá wa láyè tó dáa waheed akitayo lorúkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà gẹ́gẹ́ bí ìṣe wa àwọn àgbérùgbésọ̀ eléyìí tí wọ́n gbé kárí àwọn àkòrí tí wọ́n pàtẹ́ òun lákọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jù sí yín lọ́kọ̀ọ̀kan ìjèjì ká tó lórí ọ̀fẹ́ láti wọlé kanlẹ̀ sínú kòńkòdùn ròyìn fún ti òní. nínú kòńkòdùn ròyìn fún ti òní ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú ọ̀pọ̀ ń bẹ tójú létọ̀nà ẹ̀bùrú tààrin gbùngbùn àwọn àwọ̀ ìròyìn tá a kó wá sóde ni tó bá jẹ́ ti ọ̀rọ̀ ètò ààbò gan pẹ̀lú tó bá sì jẹ́ nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àtọ́n gbogbo tẹ́ ẹ fẹ́ mọ ibi tí nǹkan dé dúró nípa rẹ̀ láwùjọ wa ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí ń ló gbé lérí tente ẹ̀jẹ̀ ń ṣíde ní ti agbo òṣèlú ní ìta gbangba ìwé ìròyìn ti The Nation níbi tí wọ́n pé àwọn òṣèlétò ààbò wọn ò fààyè gba kí ọ́tọ̀m kọlọ́rìn súnmọ́ ọ̀ṣínbàjò kọ́ pàdé ẹ̀ ní ìlànà ti wípé ká fi tẹ̀rí tọ̀yàyà pàdé ara ẹni nílùú Makurdi o kí ló dé tẹ̀ bẹ́ẹ̀ ngbà tá bá dé inú ìwé ìròyìn ti The Nation ẹ gbọ́ dáadáa. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó yẹn ọ̀rọ̀tọ̀ ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Benue ó ní òṣèlú òun náà làbámbẹ̀ o ẹ̀wájà fìyàn lẹ̀ àwògedengbe lójú ìwé kẹta ìròyìn yẹn sàn títí dé ojú ìwé kejìdínlógójì nínú ìwé ìròyìn the punch kan náà ni wọ́n ní ẹgbẹ́ òṣèlú all progressives congress apc lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n mọ̀ tí ń gbé àwọn ìgbésẹ̀ kan nínú eléyìí tí wọn ò ti ní fààyè gba àwọn sẹ́nítọ̀ sẹ́nítọ̀ àtàwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà kí wọ́n ó dìbò níbi ètò ìdìbò abẹ́nú láti fa ààrẹ fún ti ẹgbẹ́ òṣèlú apc kalẹ̀ lábẹ́ àkòrí ìròyìn ẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Gombe àwọn ọ̀dọ́ ń bẹ wọ́n ní gbẹ̀ngbẹ̀ làwọn ń bẹ lẹ́yìn Ọ̀ṣínbàjò àti Bello pé kí wọ́n jáde dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó di ọdún 2023 ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ajá àbálẹ̀ ìròyìn ni ó já sí yín létí bàbá tí ń tẹ̀wájú. lórí ọ̀rọ̀ yíyan alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ wa Nàìjíríà wọ́n pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari ọkọ̀ jálè ó pé kò sí ń tọ́jú ẹ̀dá padà èmi ọ̀gbá o lọ́wọ́ àwọn gómìnà méjì eléyìí tí ń pè àwọn ní èròǹgbà kan àti ọ̀kan àti ọ̀kan ọ̀kan wọn ló wípé ẹ lọ rèé fa gbogbo nǹkan ẹ bá ní ẹgẹ́ bí ara àkùnrin ẹ lọ rèé fà á lé ẹni tí í ṣe alága fúnṣọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ kí wọ́n á lọ́fà tó fi rí bẹ́ẹ̀ àfikàdé inú ìwé ìròyìn èyí tí jẹ́ The Nation lójú ìwé kẹta ń bẹ̀ kẹ́ dáadáa. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti agbo òṣèlú ó sì ṣẹ́kù kò tí ì tán torí pé ìwé ìròyìn Sunday Vanguard àwọn náà jábọ̀ ròyìn ọ̀hún o ojú ìwé kejì ó lé ní ogún ibẹ̀ ni mo gún wá síbi ọlọ́ba nínú ìwé ìròyìn Sunday Vanguard tó jáde fún tàárọ̀ yìí wọ́n ní lórí ti ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lẹ̀ Nàìjíríà lọ́dún 2023 Tinubu Ọ̀ṣínbàjò àti Amechi wọ́n ti jìjàgbòdo o láti lọ rèé gba àmì òróró gẹ́gẹ́ bí ẹni náà tẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n fà kalẹ̀ ṣẹ̀wárí lábẹ́ àkòrí ìròyìn yẹn ibẹ̀ ni aṣíwájú gbé sọ̀rọ̀ ó ní tí mo bá Buhari olórí orílẹ̀-èdè Nàìjíríà sọ rèé o kí ni tọ́ba rí orílẹ̀-èdè wa Nàìjíríà sọ bàbá tí ń tẹ̀wájú nínú ìwé ìròyìn Sunday Vanguard làjà balẹ̀ ròyìn ó ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. tó bá jẹ́ tilẹ̀ ìbàdàn wa ní àyín ti solúlu ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n pe lọ́la òde yìí ti ṣe ọjọ́ ajé monday ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ abíọ́dún ṣèyí mákindé ó kéde ẹni tí ọba kan nílẹ̀ ìbàdàn tí wọ́n sì sọ gbogbo bí ètò yóò ṣe tẹ̀lé ìta gbangba àwéròyìn ti sunday tribune ni mo kà mọ́ ojú ìwé kejì láti jẹ́ iṣẹ́ yẹn gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ yẹn gangan nínú ìwé ìròyìn ti Sunday Tribune wọ́n pé àwọn ọ̀dọ́ yabo ìpínlẹ̀ Gombe wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa mú lẹ́nu wípé Yàyà Bello Yàyà Bello iná mọ̀mọ́ ni àwọn fọwọ́ sí o kọlọ̀ rèé díje dupò ààrẹ lọ́dún 2023 lábàlẹ̀ ètò ẹ̀kọ́ lápá àṣàlẹ̀ náà ni mo tún wà o nínú ìwé ìròyìn ti Sunday Tribune lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọn pe ẹgbẹ́ ASUU ṣèkìlọ̀ ń gbogbo àwọn olórí ẹlẹ́sìn tọ́dàbí gbà pé wọ́n fẹ́ mọ ẹyin eh, tẹ̀lé ntí ìjọba àpapọ̀ ń wí nípa àìsàn ẹ̀tọ́ wọn wọn pe kò sí ń tó ní káwọn ọmọgùn lè yanṣẹ́lódì o bíjọba àpapọ̀ bá ti ṣe ń tọ́nọ́mà ọ̀nbẹ ní ojú ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune. lórí ọ̀rọ̀ ta ni yóò goróyè gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun nílẹ̀ Ìbàdàn gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kánkó ròyìn ẹ̀ ojúde o ni wọ́n fi sọ̀dọ́ sí nínú ìwé ìròyìn Sunday Punch náà níbi tí ẹni tí í ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Abíọ́dún Mákindé tó gbé sọ̀rọ̀ ó ní kò sí ìdíwọ́ kankan mọ́ o ọ̀la tí í ṣe ọjọ́ ajé Monday níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ẹni tí yóò gòròyè gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun nílẹ̀ Ìbàdàn ṣẹ̀wárí nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní bákan náà ìwé ìròyìn Sunday Vanguard náà gbé o wọ́n ní dàrúdàpọ̀ ohun ìkọlù mọ̀ wáyé nínú ilé Sunday Igboho tó sì jẹ́ pé èèyàn kan ọgbẹ́mímí ò ní fanáfaso níbi ìkọlù tó wáyé ọ̀hún bó ṣe wà lójúwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Vanguard ó ní wọ́n tẹ́ pẹpẹ ìròyìn yẹn sójúwé kejìdínlógójì nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní náà. ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Tribune tó jáde fún tòní wọ́n pe ìjọba ìpínlẹ̀ Zamfara ọmọ ṣe agbátẹrù ètò ìgbéyàwó àwọn tó dàbí wípé apákún wọn bíi ogún ní ìpínlẹ̀ Zamfara ńbẹ lójú ìwé karùnún ìwé ìròyìn ti Sunday Tribune tó jáde. lára àwọn ìròyìn eléyìí tó tún jẹ́ gbajúgbajà òun náà ni ti ọ̀rọ̀ ìyanṣẹ́lódì tí ń kànlẹ̀ kò gbọ̀ngbọ̀ngbọ̀n eléyìí tí àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì yíká orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àbùradà ẹgbẹ́ wọn tá a mọ̀ sí ASUU tí wọ́n ń gbìyànjú láti gùnlé o wọ́n ní dàrúdàpọ̀ ó wáyé o láwọn ọgbà ilé ẹ̀kọ́ gíga fásitì tí ń bẹ yíká orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ẹgbẹ́ ASUU bí wọ́n ti ṣe pinnu ojúwe kejì nínú ìwé ìròyìn Sunday Vanguard èyí tó jáde fún tààrọ̀ ìní wọ́n ti jábọ̀ ròyìn ẹ̀ ẹ̀wọ́n ajá gbabẹ̀ kátakọ́sọ́ bọ́ sínú ìwé ìròyìn Sunday Punch níbi tí Okorocha lẹ́ni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Imo tó gbé sọ̀rọ̀ ó ní ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ ìfúnpinpin òun àìsí ìdájọ́ òdodo òun lòun ti fi ojú winá rẹ̀ lábẹ́ ìṣàkóso tó jẹ́ pé òun bẹ lára àwọn tó kún wọn lọ́wọ́ o láti gba agbára lórílẹ̀‐èdè Nàìjíríà Okorocha ló sọ̀rọ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ẹ gbọ́ lódìdí. ẹ gbọ́ lódìdí ká tó rojú ọjà dé ìpínlẹ̀ Kaduna wọ́n pé iná ọmọ ọ̀rára wọ́n ní ogori ilé ọ̀fẹ́jú kẹ̀kẹ́ ní ilé gúnmi o ní ìpínlẹ̀ Kaduna kódà wọ́n pẹ́ àwọn nǹkan àti àwọn nǹkan kan ó bàjẹ́ kọjá sísọ ọmọ ìlójú ìwé kẹfà àwọn ìròyìn ti Sunday Tribune lábala ti ètò ìlera ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà túbọ̀ ṣèkìlọ̀ gbogbo ẹni tí ò bá ti gba abẹ́rẹ́ apá àrùn COVID-19 kó lọ rèé ṣe bẹ́ẹ̀ o torí wípé ààbò ara ẹni ńlá ààbò òlu ojúwé kẹfà ìwé ìròyìn ti Sunday Tribune ló wà. nípínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lápá òkè ọya lórílẹ̀-èdè wa Nàìjíríà iyun ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Samfara àti ìpínlẹ̀ Kaduna wọ́n ní àwọn ọlọ́ṣà tí wọ́n da omi àláfíà ìlú rúlú gbòlògbò wọ́n tún ṣọṣẹ́ láàbí ń bẹ̀ èèyàn méjì ó lé ní ogún ni wọ́n rán sọ́run àpàpàǹdodo nífọ̀nẹ́fọ̀nso nígbà tí wọ́n jí èèyàn mẹ́tàdínláàádọ́rin sixty seven gbé láwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kódà wọ́n ní wọ́n fi ọwọ́ ba àwọn ilé kan bẹ̀ ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch lára àwọn ìròyìn eléyìí tó jẹ́ pé kò ṣe mọ́kà náà tún ni torí pé gàdàgbà gàdàgbà ó ní wọ́n fi sọ̀dọ̀ sójúde wéròyìn Sunday Punch wọ́n ní ìṣẹ̀lẹ̀ ilé dídàwó míì ó tún wáyé o nípínlẹ̀ Èkó tó sì jẹ́ pé èèyàn mẹ́ta ló kàgbákò ikú òjijì wọ́n ní kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn kan wọ́n ń bẹ lábẹ́ àlàpà ṣẹ̀wárí àjọ eléyìí tó ń bójú tó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ilé kíkọ́ ní ìpínlẹ̀ Èkó àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ kí wọ́n gba kó tó di pé ilé yóò jẹ́ kíkọ wọ́n mọ̀ sọ̀rọ̀ jáde wọn ní lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà làwọn ti mú ìwé lọ fáwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ilé ọ̀hún pé ẹ dáwọ́ iṣẹ́ dúró àmọ́ tó jẹ́ pé wọ́n kọ tí ọ̀gbọ́n yìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìṣẹ̀lẹ̀ láabi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wà bá a bá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ bí ó ṣe mm. bóyá ká kọjá lọ sójú ọjà ọmọ alájẹ ni wá ntí dj bright mọ fẹ́ gbọnu ẹjá lọ gbégbá ajé kárí àlépẹ torí òní ọjọ́ ọjọ́ àìkú sunday ọjọ́ ah. ìsinmi <laughs> ká máa pawó wọlé gbogbo ọjọ́ lèèyàn náwó ká dojú ọjà ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ̀hẹ́ yẹyẹ agbẹ́dẹ́gbẹ́ yọ Fresh FM mọ́mí o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni oh, a jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dókítà tí mrs olùtayọ fani tí o kẹlẹ ọlajẹ bí ló sì ní ẹ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lọ́la kọ̀kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti bá garaji ìbàdàn láti ṣe rẹ̀ la gomẹ wàrọ̀ dalẹ̀ lẹ́lẹ́lẹ́. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mú lancaster. báyé kọ́rẹ́sì. bukola gíadé sẹ́gbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti pass ní fífà láti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́ ra so gbẹ̀bù tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yẹ fẹ́lẹ́ mọ́ ẹ̀. lọ́lùgbàlejò àgbà. àwọn 别急啊！ City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. Hey. Pumping guns, celebrate nílùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkò street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì and resort lọ́nà àkànlélówà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbogbo ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà. nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn. tó ti ní sí of o oh six hundred and twenty thousand naira ní. àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí. láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí. la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pe tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti developer that cares. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at quarter 473, Fajimi Street, Agodi GRA. A, Ibado, Owode Union Bank Building, Owode Oyo, number 12, Tokataya Street, Tara area, Ogumosho, opposite VIO office, Niwerua Ibado Road, Akpenite, number 7, Fowewe Street, opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rẹ̀ ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ̀rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. oní tèmi fóònù tó promise mi ńkọ́. a ah, máa wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ Tecno pẹ̀lú Laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti February first títí di February twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra Spark eight series Pofa series and Pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì lá láàrin àyájọ́ ọjọ́ valentine àṣekágbà àríyá olùkọ́rọ́jú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olóríire oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbá ọlọ́kẹ̀ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbà ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la place let's go there. Let's go there kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn kò sóhun kan tì rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè máa já pàtì this is the promise of the most high God for all the partakers at ọlọ́run tí kì bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kainde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti fi ayé ta káìtì yóò ti dàwátì jésù dúró de ọ. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn kò ní tàbí ṣùgbọ́n ó ti ṣí nìyẹn tó bá ti ṣí ẹgbàá kó ti ṣí ó ti ṣí fáínálì ni o ó ti wáyé ẹgbẹ́ orí yìí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká sì gbé yìí sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo kọ́bẹ̀rẹ̀ sí ni mọ̀ wọ bí gbogbo tẹ́ ẹ ti fẹ́ mọ̀ gbọ́ wa lóòrọ̀ òní wá ṣẹ́nu lé ni ẹnu iṣẹ́ ni inú ọkọ̀ ni ibi gbogbo tẹ́ ẹ bá wà ibùdókọ̀ ẹ ti ń relé olúwa àbẹ́ láti ìrìn àjò kan ọba ògo yóò darapọ̀ mọ́ ìrìn àjò kó wa wa o wọn ní fi ẹnìkan kan tẹ́lẹ̀ ọkọ̀ wálé ẹ jẹ́ agbára láti ìta gbangba àwọn ìròyìn ti Sunday Tribune ìròyìn kan ti ń eléyìí tó ní ṣe pẹ̀lú ti ilẹ̀ Ìbàdàn ní àyín torí pé ilé láti kẹsàn-án ròde wọ́n pé lọ́la òde yìí ni o kò yí padà eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé Mákindé yóò kéde ẹni tí oyè ọba tọkàn ní ilẹ̀ Ìbàdàn àná ní gbọ̀ngàn ńlá ti pápá ìṣeré ti Liberty eléyìí tí ń bẹ ní àdúgbò Òkè Àdó ńbàdàn tí ètò ìsìnkú ìkẹyìn gbagbadudu ayẹyẹ ti òkú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sọ́líù àkànmú adétúnjì tó ti wáyé ibẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ti kéde bẹ́ẹ̀ tó pé ńgbà tó bá di ọjọ́ monday ńgbà tó ti ṣe wípé bí ọba ṣe ti wá lọ ilé ogbó tí olùbàdàn ilẹ̀ ìbàdàn tó rebi àgbáre tó sì jẹ́ pé ntọ́kàn náà ni kí ọba míì kó gorí àpèrè kó máa ṣe ètò àkóso ìlú ìbàdàn lọ wípé kò sí tí yẹ̀ ẹ́ mọ́ o tó bá ti di ọjọ́ monday iná ni òun ó kéde ẹni ọba kan síta gbogbo bí dede náà àti dede náà náà tí ó sì ṣe lọ òun ó kéde rẹ̀ fún aráyé gbọ́ nígbà tí ń fi iṣẹ́ ọ̀hún jẹ́ ẹni tí ṣe akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni taiwo adisa iná ní ọjọ́ iṣẹ́ bẹ́ẹ̀ kódà wọ́n pé àwọn lóko lókì ní wà níbi ètò ìsìn òkú ti ayẹyẹ ìkẹyìn fún ti olúbàdàn tilẹ̀ ìbàdàn lánàá tó sì jẹ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ náà kọ́wọ́rìn pẹ̀lú àwọn èèyàn ṣàǹkóṣàǹkó àwọn ìgbìmọ̀ alákòóso rẹ̀ lọ sí pápá ìṣeré ti liberty ní ìlú ìbàdàn ni lánàá òde yìí wọ́n wá wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pé inú òun dùn o ara àwọn sì yá gágá pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn àgbáòye ilẹ̀ ìbàdàn àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba wọ́n gba àlàáfíà láàyè tí wọ́n sì gbọ́ àgbọ́yé láàrin ara wọn wípé kò sí tí tí dùn tó kí ìlú ọmọ tòrò láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba wípé bí àlàáfíà bá ti jọba láti ọ̀dọ̀ wọn àlàáfíà yóò jọba ní àdúgbò àlàáfíà yóò jọba ní ìletò àlàáfíà yóò jọba ní ìgbèríko yóò sì kẹ́ gbogbo ìpínlẹ̀ pátápátá pé irú ẹni tí bá ṣe alákòóso ìpínlẹ̀ irú bẹ́ẹ̀ tọba ti ń wáyé tálàáfíà ti jọba ohun tí ṣe ètò àkóso tiẹ̀ náà yóò mọ kú mú ni bí ìdodo ẹ̀fọn tí ìbáṣepọ̀ tó sì gbọ̀ngbọ́n yóò sì mọ rẹ́sẹ̀ walẹ̀ ọláòdé yìí ni o ti ṣe ọjọ́ ajé monday wọ́n pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ó kéde ẹni tí ọba kàn àti bí gbogbo dèdè náà àti dèdè náà nẹ́ bí ó ṣe lọ ní ti ìyànsípò rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ojúwe kejì ìwé ìròyìn ti sunday tribune ni mo ti jẹ́ iṣẹ́ yẹn. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó ròyìn yẹn ṣe mọ̀ wípé bàbá ti lé kẹ́sọ̀ọ́ kò sí ní tó burú ń bẹ̀ o ó wá yẹ pápá àpẹjá kò lápá abẹ yẹn ká kọjá lọ sí agbo òṣèlú tààràtà ojú ìwé kẹta ibẹ̀ ni mo kọ́kọ́ balẹ̀ sí nínú wéròyìn Sunday Punch ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n pé wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ kan o láti rí i dájú pé wọ́n yí òfin padà káwọn sẹ́nítọ̀ sẹ́nítọ̀ àtàwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ lórílẹ̀ wa Nàìjíríà kí wọ́n má bàa lórí ọ̀fẹ́ láti dìbò níbi ètò ìdìbò abẹ́nú tí wọ́n fi fa rẹ̀ tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ fíagàn fíagàn tuntun òun náà ló tún fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lògbòlògbò pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ ṣe ìpinnu alágbára kan nínú eléyìí tí wọ́n ti pé wọ́n ó fòfin dè wọ́n àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ń bẹ nínú ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà àmọ́ tó jẹ́ pé wọn kì í ṣe olóyè nínú ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n ní irúfẹ́ àwọn asòfin bẹ́ẹ̀ òun náà ló lè ṣeé ṣe o kí wọ́n má lórí ọ̀fẹ́ láti kópa dìbò níbi ètò ìdìbò abẹ́nú tẹgbẹ́ òṣèlú náà tí wọ́n fi fa díje dupò ààrẹ kalẹ̀ nínú ètò ìdìbò ti ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní òfin eléyìí tí ẹgbẹ́ ọ̀hún tí wọ́n mú lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ là kalẹ̀ wípé àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà nínú ilé ìta àti rí àwọn sẹ́nẹ́tọ̀ àtàwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin àpapọ̀ house of rep wọ́n ní gbogbo wọn òun náà ni òfin fààyè gbà o kódà tó fi dórí àwọn tí wọ́n ti ń bẹ nípò ọ̀hún tẹ́lẹ̀ rí ìyún àwọn former members wọ́n ní gbogbo wọn náà ni òfin fààyè gbà pé wọ́n gbọ́dọ̀ lórí ọ̀fẹ́ láti kópa níbi ètò ìdìbò abẹ́nú náà kódà kí wọ́n lórí ọ̀fẹ́ láti dìbò wọ́n ní abala kejìlá ẹsẹ̀ àkọ́kọ́ nínú òfin tẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ṣe àmúlò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní náà ló tún fààyè gba àwọn ọmọ ìgbìmọ̀ mẹ́jọ bàjẹ́ àpapọ̀ fún ti ẹgbẹ́ òṣèlú náà láti dìbò ẹni tí í ṣe alága àpapọ̀ àti àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún tó fi mọ́ àwọn èèyàn tí wọ́n ti dipò ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà mú tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ tí ń bẹ lóróyè nínú ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní àwọn gómìnà tí wọ́n ti ṣe ìjọba lọ àti àwọn igbákejì wọn tó fi mọ́ àwọn gómìnà tí wọ́n ń bẹ lóróyè àti àwọn igbákejì wọn náà wọ́n ló fi ń là kalẹ̀ o wípé wọ́n lè lórí ọ̀fẹ́ láti kópa níbi ètò ìdìbò abẹ́nú náà àmọ́ wọ́n ní ẹ̀dà àwé kan eléyìí tọ́tọ̀ pọ́rọ́ bọ́ sí àwọn oníròyìn lọ́wọ́ wọ́n lò náà ní máa ń ṣàfihàn wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ́ yí ìwé òfin wọn padà o tó sì wá jẹ́ wípé ọ̀wọ́ àwọn tí wọ́n jẹ́ olóyè nínú ilégbìmọ̀ asòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà nìkan ni wọ́n mọ̀ lórí ọ̀fẹ́ láti dìbò nínú ilé ìta àti rí abẹnugan fún ilégbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà igbákejì rẹ̀ àti ẹni tí í ṣe ààrẹ fún ilégbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà igbákejì rẹ̀ tó fi mọ́ àwọn olórí fún ti ẹgbẹ́ òṣèlú eléyìí tó pọ̀ jùlọ àti igbákejì olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ ẹni tí í ṣe akójanulé àti igbákejì rẹ̀ tó fi mẹ́ ẹni tí í ṣe olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ àti igbákejì rẹ̀ náà wọ́n ní gbogbo àwọn tọ́rọ̀ kàn lélẹ́yìí o nígbà tí ń sọ̀rọ̀ ẹnìkan tó yọ́kẹ́lẹ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àmọ́ tó pé kí àwọn oníròyìn kí wọ́n fọkọ òun bun òun wọ́n lẹ́ni ọ̀hún ló ṣe ní àlàyé pé ìgbésẹ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún fẹ́ gbé yìí ó ní kò ní ju èèyàn ọgbọ̀n péré lọ o nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ tí wọ́n lórí ọ̀fẹ́ láti dìbò ó ní bí ìgbà tá a bá ṣe àpéjúwe rẹ̀ wípé ìṣàkóso ti ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ alága fìdíẹ́ Maimala Buni ó ní àbá pé níṣe òun náà ló dìídì wá gbèrú àwọn asòfin eléyìí tí lù dìbò yàn o nínú ẹgbẹ́ òṣèlú náà bó bá jẹ́ pé wọ́n yí òfin padà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojúwe kẹta lẹ́ẹ̀tì ṣẹ̀rí rẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. bó ṣe ń lo ẹjẹ́ a máa tẹ̀lé àràrà dádúró torí pé àní wararo àní rẹpẹtẹ àsìní dáyínlágara débi tá a fi àkókò ṣòfò ẹjẹ́ gbéra inú ìwé ìròyìn ti Sunday Tribune náà ni mo ṣì wà èmi ò tí ì mú tọ́jú mi kúrò ń bẹ̀ tán ni lẹ́yìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú yìí náà ni o ẹ̀yin wá gbọ́n ti Tinubu wí bàbá Tinubu sọ wípé òun kúkú pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà jókòó òun sì ṣe àlàyé èròǹgbà àwọn fún un wípé bàbá mọ̀mọ́ fẹ́ díje dupò ààrẹ ó ní ó sì nídìí tóun kúkú fi ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ o bí ọba nídìí obìnrin ìjẹ́ kúmọ́lú bá a bá rí ibi kíbi tóbìnrin bá ti ń jẹ́ ikúmọ́lú ajẹ́ pé ikú ló mú akẹ́nu ẹbí wọn lọ bẹ́ẹ̀ ni Tinubu ń ló pe ọ̀rọ̀ ọ̀hún ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa Nàìjíríà sẹ́nitọ̀ Bọ́lá Ahmed Tinubu àná ọjọ́ àbámẹ́ta sátidé ńlọ́pàbí ìtọ́yà àbídún ọ̀rọ̀ yìí o ní olúlulẹ̀ wa nílùú Àbújá ó wí pé mo súnmọ́ baba pákípákí mo sì ṣe àlàyé èròǹgbà mi fún un Tinubu ní mọ́lọ́rẹ̀ẹ́ kàn sí baba níyẹ̀wù rẹ̀ wípé ààrẹ orílẹ̀ wa nàìjíríà bàbá mọ̀mọ́ fẹ́ díje dupò ààrẹ n ò sì fẹ́ kẹ́ ẹ gbọ́ níta ni mo ṣe kọ́kọ́ wá sọ fún yín ó ní nígbà tó ń sì ṣe àlàyé bẹ́ẹ̀ fún ìyún ẹni tí ti ṣe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà jagungbẹ̀mọ̀ tí muhammadu buhari ó ní òun tó mú wá sínú ìwé ìrántí wípé ṣe é mọ̀ wípé ọ̀rọ̀ ètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà òkú ọdún mẹ́ta ni ó ti kú òní àjòjì sàárè lè tọ́já wípé òun mọ ilẹ̀ ibi tó ti òun sì mọ ilẹ̀ níbi tó ti mọ́ òun mọ ibi tí kòtò bàbá wípé ah báà láì fi bọ́n ọba ti lè lọ rèé wí fún gbogbo ayé pé ọ̀fẹ́ díje dupò ààrẹ ó ní òun pé à òun fẹ́ díje dupò ààrẹ ṣe é rí bàtà àkóso àṣeyọrí eléyìí tí ẹ̀yin bá bọ́ sílẹ̀ kò léèwọ̀ bírú òun yìí náà tóun èé ṣe ọmọ àgbékọ́rùn roko nípa ètò òṣèlú tóun náà sì jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ló ń gbé àsíá rẹ̀ lọ́wọ́ kò léwọ̀n bí òun bá tẹsẹ̀ bọ̀ ó pé bí òun bá sì sọ wípé bẹ́ẹ̀ bá ti dìde lórí àlééfà kí òun kó gba ètò àkóso ní ibi tí ẹ bá bá dé kì í ṣe wípé láti yẹ̀ lọ́wọ́ wò tàbí láti mọ tanáwádìí yín fún nǹkan kan àti nǹkan kan ní ṣùgbọ́n bí ó ṣe jẹ́ wípé bí ẹ̀gbọ́n bá ṣèlú tọ́ba sì bá débì kan kábúrò náà kọ́ tẹ́wọ́ gbà ẹni tí òun ní lọ́kàn ó pòun lọ́ọ́ rẹ̀ ṣe àlàyé fún ààrẹ ní ìlànà ti wípé kógun tó kọlù ibìkan ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ díẹ̀ ó ní òun ṣèyùn bẹ́ẹ̀ ó lóun tún ṣàlàyé fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wípé ṣe é fẹ́ gbọ́ gbogbo kò ní padà wá mọ́ kò ní padà wá mọ́ táwọn orogún òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n lu kúrú lu àjà rẹ̀ lábẹ́nú wípé bẹ́ẹ̀ gbé òṣèlú apc bí wọ́n bá ti palẹ̀ ètò àkóso wọn mọ́ wọn jẹ́ tán nù òun fẹ́ jẹ́ kóyè wọn yí pé àwọn ọ̀jẹ́ tán o àwọn sì tún jẹ́ sẹ́kù àwọn tó máa jẹ́ lọ ni ó lọ́n sì tún mú wá sí inú ìwé ìrántí fún ààrẹ wípé ṣe fẹ́ gbọ́ sẹ́mọ̀ pé sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti ṣe ọdún mẹ́jọ nílò ó fi ṣe ètò àkóso gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ èkó ẹ má sì gbàgbé wípé ìgbà tó ń pé ọmọ àádọ́ta ọdún iná ló ń bẹ̀rẹ̀ ètò àkóso gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ èkó òun bá lọ ọdún kẹrin ọjọ́ tán òun tún bá lọ ọdún kẹrin míì ọ̀tẹ̀lẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò sí tó ní kọ́mọ̀ jẹ́ wípé àpàdé àlùdé ètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà ó ti yé yékéyéké kó tó tún wá di wípé òun tún wá di adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC ó ní gbogbo ìgbésẹ̀ tó ń ti gbére lábẹ́nu kó tó di pé etí kẹta ọmọ gbọ́ òun kan ààrẹ kan àtọ́lọ́run lóṣù kẹta tó ń lọ rèé bá baba nínú yàrá kódà àwọn tí wọ́n tẹ̀lé nǹkan ọ̀mọ́ tó ń bá wa àwọn òṣèlétò ààbò òun ọ̀jẹ̀ wọn mọ̀ tí òun bá wa àwọn oníròyìn gan wọ́n ń bì lérè pé ṣé ọ̀wá sí ìpàdé kílẹ̀ wá bá ààrẹ ṣe níjọ́ náà lọ́hùn-ún ó lóun sọ fún ọ wípé ẹ mọ̀dà sí ọ̀rọ̀ baba àti ọmọ ó ní lẹ́yìn ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá ní ọ̀dà kò burú kó wọn wá lọ rèé mọ́ kàn sí àwọn ọba aláyé àwọn ọba aláyé ó lóun sì lọ rèé kàn sí ẹni tí ṣe alákẹ́ tilẹ̀ gbá àti àwọn ìgbìmọ̀ rẹ̀ ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ báyìí báyìí o kàsá o báyìí kàsá báyìí káwòdì ni èròǹgbà òun o ó lóun tún gbéra ńlẹ̀ òun tún lọ sí ọba ọ̀dọ̀ ọba awújalẹ̀ tilẹ̀ ìjẹ̀bú àti àwọn ìgbìmọ̀ alákòóso rẹ̀ ọba síkírù adétọ̀nà àti tíṣe ti ilẹ̀ ìjẹ̀bú ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni òun yípo káàkiri tóun ti kọ́kọ́ lọ rèé sọ fún òun júbà àwọn ọba aláyé lẹ́yìn ìgbà tó ń júbà ààrẹ tán òun júbà àwọn ọba aláyé òun ò sì jẹ́ kí etí àwọn tí wọ́n ti bóun jẹrí jẹmu rí nípa ètò òṣèlú kẹ́tì wọn di sí i kódà àwọn tí wọ́n súnmọ́ ààrẹ pẹ́kípẹ́kí òun júbà tiwọn náà kó tó wá di pé gbogbo ẹ̀yin aráàlú ẹ wá ń gbọ́ bí sùsè kú bọ̀bẹ̀ síbẹ̀ wípé òun fẹ́ díje dupò ààrẹ ó pé lẹ́yìn gbogbo tóun ti ṣeun òun ò rí bíi pé nǹkan kan ó dàbí gbà ṣe jámọ́jámọ́ tàbí ó dàbí kọ̀rọ̀ kan dú nínú ìwà ahun láti sọ pé òun fẹ́ díje dupò ààrẹ ó ní kẹ́sì máa gbà o gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà bàbá ti Tinubu ní sọ̀rọ̀ ó pé bí n bá sọ pé mo fẹ́ díje dupò ààrẹ iná mo sì tún tó wì bí mo ṣe sọ fún ààrẹ ńjọ́ kínní àná tó ń lọ rèé bá ń yẹ̀wò wípé òun ọ̀wá sọ pé òun fẹ́ díje dupò ààrẹ ní ìlànà ti pé kó wọn máa wáwá kú wá káàkiri sóun jọrogún òṣèlú ni ebi ẹgbẹ́ òṣèlú APC kan iná làwọn jọ ń ro aṣọ ọmọ nídìí tó sì jẹ́ pé àwọn jọ gbede èbúté ayọ̀ ó ní gbogbo ìgbésẹ̀ ló ń ti gbé lábẹ́nu bó ṣe àtún adi wípé ààrẹ ifá rẹ̀ wá fẹ́ mọ́ pàǹdà wípé wọn gbọ́ rí o kò bá ń sọ o ńgbò ní ti ń gbà lérò ńgbò ti ń rò lọ́kàn ẹ̀yìn ẹ̀yìn tó bá bá bọ́ sí lọ́wọ́ ń lọ́ bọ́ sí lọ́wọ́ ó ní àá ah, ah, ebi ká lè ṣe kó lè dà ní bàbá Tinubu ní lẹ́yìn èèyàn tọ́jà pé òun ò wulẹ̀ fínúfíndọ̀ pé òun lọ fẹ́ lọ díje dupò ààrẹ àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn òun náà wọ́n wí pé àá ah, ààrẹ bá ti dìde ń bẹ̀ tá a lẹ́rò sí bàbá Tinubu ẹ̀yìn ni wípé tọmọdé ń wá tágbà ń wá tọkùnrin ń wá tóbìnrin ń wá iná ló ń fi pé kó wọn mọ̀ kọ iṣẹ́ sí aráàlú ní ẹnu lẹ́yìn gbogbo èèyàn òun ọ̀sẹ̀ ààrẹ Muhammadu Buhari bíi ti wù kọ́mọ o òun sì mọ̀ pé tọ́lọ́ọ̀ olúlulẹ̀ wa láàrin àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún Tinubu tí wọ́n ti ń ṣe ìpàdé ètò ìpolongo òdìbò kiri ń ló ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn ojúwe kejì ìwé ìròyìn ti Sunday Tribune ló wà. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú lórí rédíò Fresh one zero oh five dot nine nílé orin challenge ńbàdàn ibẹ̀ náà lẹ́tí lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ ortom ó pé àwọn òṣìṣẹ́ aláàbò wọn ò fààyè gbà wọn láti kí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò káàbọ̀ sí ìpínlẹ̀ òun ó ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ òṣèlú náà la bá ń bẹ̀ ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Benue Samuel Ortom wọn ní àná tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé òun náà lọ sọ̀rọ̀ jáde o tó pé àwọn òṣìṣẹ́ aláàbò wọn ò fi àyè gba òun láti wọ ibùba eléyìí tí ṣe ti iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú nílẹ̀ wa Nàìjíríà níbi tóun ti fẹ́ kí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò káàbọ̀ wọ́n ní ọrùtàn nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílé ìjọba eléyìí tí ń bẹ nílùú Makurdi olúlu ìpínlẹ̀ náà wọ́n ní ibẹ̀ náà ló ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o wípé àbẹ́ ìwà rí nǹkan àwọn òṣìṣẹ́ aláàbò wọn fàyè gbà òun o láti ṣe ojúṣe òun kóhun kí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà káàbọ̀ wọ́n ní ọrùtàn mú tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́bí ìwé kan òun náà ni òun ti kọ́kọ́ gbà síwájú o láti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ wípé déètì ọjọ́ kẹwàá nínú oṣù keje ọdún 2022 tá a wà ń bẹ̀ yìí òun náà ni wọ́n kọ ìwé ọ̀hún jáde o wọ́n ní kódà ẹni tí í ṣe olórí olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèrè àti ẹnìkan tí í ṣe olórí ìlànà bó ṣe tọ́ àti bó ṣe gbà ní ọ́fíìsì igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ambassador abdullahi gwari wọ́n ní àwọn náà ni wọ́n bu ọwọ́ lu lẹ́tà náà eléyìí tí wọ́n fi ń bun gómìnà gbọ́ wípé igbákejì ààrẹ ọlọ́lá jùlọ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò wọ́n ṣe àbẹ̀wò ẹ̀lẹ́ńbẹ̀wò ságbègbè kan tí wọ́n ń pè ní wukari ní ìpínlẹ̀ taraba wọ́n ní gómìnà àwọn náà ni wọ́n pé àwọn wá ṣiṣẹ́ tọ lẹ́tà eléyìí tí àwọn tẹ́wọ́ gbà yìí wípé ẹni tí í ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n balẹ̀ bàgẹ́ lọ́jọ́ kejìlá nínú oṣù eléyìí tí a wà yìí tó sì jẹ́ wípé gbogbo ògbésẹ̀ àwọn láti kí igbákejì ààrẹ káàbọ̀ wọ́n ní níṣe ní àwọn òṣìṣẹ́ aláàbò ni wọ́n fa àyè gba àwọn láti wọbẹ̀ o gómìnà ìpínlẹ̀ Benue wa pé òun kábàámọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ibi tí gbogbo nǹkan ń lọ lásìkò yìí lọ́wọ́ á jẹ́ pé wọ́n ti ti ọ̀rọ̀ òṣèlú bọ̀ pátápátá ìyẹn wá dúró bẹ̀ àwọ̀ gédéǹgbé káwá gbabẹ̀ ká kọjá lọ sólùlù orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Àbújá níbi tí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó ti wáyé lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní ètò ìdìbò ìjọba ìbílẹ̀ eléyìí tó wáyé nílùú àbújá lánàá ló jẹ́ wípé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ ya kẹ̀tíkẹ̀tí láti kópa ńbẹ̀ o wọ́n ní kódà láwọn agbègbè kan àwọn èèyàn ò tiẹ̀ jáde rárá o láti kópa níbi ètò ìdìbò náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ à ń ràbò à ń tàbò wọ́n ló tún kún fọ́fọ́ síbi ètò ìdìbò náà o bẹ́ẹ̀ ni àwọn èèyàn ni wọ́n wá ń di ẹ̀bi ni wọ́n ń dirú àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí INEC látàrí àwọn àìṣedédé kan tó wáyé láti paṣẹ ẹ̀rọ tí wọ́n fi máa ṣe àyẹ̀wò káàdì olùdìbò láti fìdí rẹ̀ múlẹ̀ wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti dìbò wọ́n ní lọ́pọ̀lọpọ̀ àwọn àyè tó jẹ́ àgọ́ ìdìbò tí ń bẹ láwọn ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ti ìjọba nílùú àbújá tí ṣe olúlu orílẹ̀-èdè wa nàìjíríà táwọn oníròyìn tí wọ́n tọpinpin rẹ̀ wọ́n ní láwọn ibì kan wọ́n bá àwọn èèyàn péréte láwọn ibì kan kò sì sí ẹnìkẹ́ni tó jáde láti kópa níbi ètò ìdìbò náà wọ́n ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà eléyìí tọ́rọ̀ òun náà láti rí Abaji Buhari Gwagwalada Kuje Kwali àti ẹkùn ti ìlú Àbújá gangan tá a mọ̀ sí Àbújá municipal wọ́n ní láwọn ìjọba ìbílẹ̀ yìí alága mẹ́fà òun náà ni yóò níbi ètò ìdìbò tó wáyé ọ̀hún tó sì jẹ́ pé àwọn kánsílọ̀ méjì ó lé ní ọgọ́ta òní wọn ó dìbò yàn wọ́n ní àpapọ̀ àwọn èèyàn tí wọ́n kópa níbi ètò ìdìbò ọ̀hún ni wọ́n jẹ́ ọ̀rìnlé ní irinwó ó dín méjì eléyìí ti ṣe four hundred and seventy eight láti inú ẹgbẹ́ òṣèlú mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé wọ́n ń jigbò fúnjọba ìbílẹ̀ mẹ́fà ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ojúwe karùn lẹ́ẹ̀tì gba balance yẹn nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ. òbúrú kò bàjẹ́ ẹ jẹ́ kí a lọ sójú ọjà polówó ntá àgbékarí DJ Bright ń ṣẹ́wọ́ sí wa. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀dẹ́ góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn bàbá ẹlẹ́rọ ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo Ọlọ́run Elédùmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ Ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ karùn-ún a sì padà ní ọjọ́ k kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of jordan as led by reverend and reverend mrs pf owa evangelist ojuade and pastor seun yewusi oniwaasu among others for inquiries please visit ufit fly office success house seven up road oluyale main estate ring road ibadan or call zero seven zero six three three seven seven seven two nine ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan pẹ̀lú bàbá pf Owa àti ọ̀pọ̀ ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run alàyè mi àjọ máa wà ń bẹ̀ ni. With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono Residence at 10 a.m. Wake up service at Odono Residence at 3 p.m. February 17th, Line in State, venue. Oluyole Residence at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. àjọ ìbàdàn urban flood management project iufmp lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n kéde fún gbogbo àwọn èèyàn wípé iṣẹ́ àkànṣe ṣíṣe afárá ńlá yóò bẹ̀rẹ̀ lórí odò ògbèrè tí ó yà lọ́nà ọlọ́run ṣògo sí àmúlòkọ àkànrán níjọba àbílẹ̀ ọ̀nà àrà nílùú ìbàdàn lọ́jọ́ sunday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2022 tá a wà yìí èyí jẹ́ lára àwọn iṣẹ́ àkànṣe ṣíṣe ojúsàn gbígbòòrò àti afárá ńlá fún omi láwọn agbègbè kan fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílẹ̀ Ìbàdàn látàrí èyí orí afárá ògbèrè tí ó yà yóò di títì pa ní Sunday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún tá a wà nú ẹ̀ yìí èyí tó túmọ̀ sí wípé ọkọ̀ àti ọ̀kadà kò ní lè gba orí afárá náà kọjá láti ọjọ́ kẹrìnlá oṣù kejì iṣẹ́ náà yóò gbà tó bíi oṣù mẹ́rin gbáko fún ìrọ̀rùn gbogbo aráàlú ni o kọ́ngilá ti pèsè ààyè tí ọkọ̀ àti ọ̀kadà yóò máa gbà sí ẹ̀gbẹ́ kan lójú odò yìí yàtọ̀ sí àwọn ọ̀nà agboolé láti ọlọ́run ṣògo sí bàbá rere sí sẹ́ríkì dé oríta tí ó yà bákan náà ni a ti pèsè afárá ẹlẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò fáwọn tó bá fẹsẹ̀ rìn kọjá à rọ gbogbo olùgbé agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo ojú ọ̀nà yìí láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè yìí kó lè bá a kẹsẹ̀ járí nítorí ọ̀nà láti máyédẹrùn fún kó wa òun náà ni ìgbésẹ̀ yìí ló fi ń wáyé o IUFMP ló ní kájálù ẹ̀kún omi kó lè bá a dìtàn nílẹ̀ Ìbàdàn. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti rọ́gùn láì jẹ́bọ̀. bí bàbá àdúrà AK forty seven ṣe ń wọ̀ Ìbàdàn. orí òkè ní ọmọ wọn píríàmù ń tó wà lápá bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ àkànṣe ìpàdé àdúrà seventy two hours with God látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ ló máa wọ̀ jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórí ẹ̀mí ló máa pẹ̀lú ìlàjà akébódé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídé olùṣọlá ma. Prọfẹ̀t Peter àṣẹ wòlíì. bàbá àdúrà ak forty seven. tẹ́lẹ̀ bolúlàdé jáde sáyé gbogbo èèyàn. tí bàbá yóò sì máa hámántì. fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. láti ìwóró rẹ wọ́kọ̀ èjì òkú. láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apẹ́tẹ́rẹ́. orí òkè ló máa wọ̀. zero eight zero six six four eight one four five five. àkókò tó ayé rẹ fẹ́ sinmi ogógó. Precious Cornerstone University, PCU, a faith-based institution located in the heart of the city of Ibadan, provides a student-friendly and enabling environment to fulfill fulfill your dreams. Precious Cornerstone University is a true pan Nigerian university, currently with students from more than 22 states of the Federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 120 in JAM UTME with 5 level credits in English and mathematics alongside three other relevant subjects. You can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science, accounting, cybersecurity, economics, software engineering, business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 120 can also register for JUPEP. Enroll online today at www.pcu.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan, or call now 08027395105 or 07064263413. At Precious Cornerstone University, your place is here and your time time is now. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ẹjẹ́ rárá máa tẹ̀sí ọwọ́ iwájú àti ẹ̀rọ́jọ́ mú so lókùn torí pé ti ń lọ síbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ abala tó kángun sí àṣekágbá báyìí ní orí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ni ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti fẹ́ jẹ́ iṣẹ́ ti ẹgbẹ́ ASUU tẹgbẹ́ ASUU tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n pe gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá pera yín ní olórí ẹlẹ́sìn bẹ́ẹ̀ bá fẹ́ dá sí ọ̀rọ̀ tí ń bẹ láàrin àwọn àti ìjọba àpapọ̀ ẹ dá sí lọ́nà tí ò ní ṣe àkóbá fún àwọn ọ̀dọ́ ni o torí wípé bí alágbára méjì bá ń wọ làkàdí wọ́n pé koríko bẹ̀ ní foríko ní ọ̀rọ̀ ìyanṣẹ́lódì táwọn bá ètò ètò ṣìgàba lórí ẹ̀ báyìí àwọn ẹgbẹ́ asòun níbi ìpàdé tí wọ́n bẹ̀rẹ̀ lánàá láti jẹ́ kí wọ́n mọ̀ bóyá ìyanṣẹ́lódì ọ̀hún ó gbìnàyà láti òní yìí sí ọ̀la lọ ẹni ó ṣojú wọn níbi ìpàdé kan tí apá wáyé ní ìpínlẹ̀ Taraba ni ọjà wípé orúkọ rẹ̀ jẹ́ Abubakar Tafawa Balewa ni ní iléèwé gíga fáfitì ti Abubakar Tafawa Balewa wọ́n pe ẹni náà torúkọ rẹ̀ jẹ́ ọ̀mọ̀wé Ibrahim Inuwa ni ó ṣe agbátẹrù ìpàdé tabala tibẹ̀ yẹn wọ́n ní gbogbo ìpàdé wọn tí wọ́n bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago méjì ọ̀sán àná tó sì jẹ́ pé tó fi di bíi aago méje àṣálẹ́ àná orí wípé ńbo ká gbà ibo ni ká gbé ka ni wọ́n ní lórí bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn ìwé àdéhùn tí wọ́n sì tọwọ́ bọ̀ èyí tó mú wọn kí wọ́n ṣẹ́wọ́lẹ̀ ìyanṣẹ́lódì ní àyà oṣù kẹwàá ọdún tó lé kọjá lọ tó sì jẹ́ pé di bá a ti ń sọ̀rọ̀ yìí kò tí ì sí kókó kan tọmọ yẹn lórí wọn pé ẹgbẹ́ asùn sọ wípé àwọn òkàn lè tẹ̀síwájú máa bù kẹ́díwọ́ nígbà tó ṣe wípé ìjọba àpapọ̀ wọn èé lẹ́rọ̀ àwọn náà sì ní gba ìgbàkúgbà ní tàwọn náà ọ̀mọ̀wé Ibrahim Inuwa ẹni ó ṣojú fún ilé ìwé gíga fáfitì ti Abubakar Tafawa Balewa ti ọjẹ́ wípé wọ́n pe ìpàdé náà ń wáyé ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni láwọn ilé ìwé gíga fáfitì kódà wọ́n ní tilẹ̀ Ìbàdàn wá ń bí náà wọ́n lọ wáyé ní àná wọ́n ní ìpínlẹ̀ Kogi ní ìpínlẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Ondo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ Kebbi ní ìpínlẹ̀ Sokoto ní ìpínlẹ̀ Kano ní ìpínlẹ̀ Kaduna àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní orí wípé ńgbà tí ó bá fi di aago mẹ́rin ìrọ̀lẹ́ yìí wọ́n mọ kókó gbòógì ntí yóò bá ṣẹlẹ̀ ni wọ́n wá pé àwọn olórí ẹlẹ́sìn kan wọ́n ti fẹ́ mọ fi ìkárẹ́ àwọn ẹgbẹ́ ASUU ní igi mú wípé àṣẹ́jú tiẹ̀ náà pọ̀ àṣẹ́jú tiẹ̀ náà pọ̀ wọ́n pa àwọn òní tí ì kéde àwọn olórí ẹlẹ́sìn tọ́jẹ́ o àbí ẹ̀sìn yìí tọ́jẹ́ ṣùgbọ́n àwọn kọ́kọ́ kì wọ́n lọ bí wọ́n bá fẹ́ dá sí ọ̀rọ̀ tí ń bẹ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ asuu ọ̀nà tí òfin ní ṣe àkóbá fún àwọn ọ̀dọ́ ni o torí pé àwọn ọ̀dọ́ náà ni ó forí fa ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ló wà. ajá balẹ̀ ìròyìn ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ lóní bá tètè ẹja mọ̀ bá tètè o kọ́mọ́bà ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn ẹ̀rí lójú ìwé kejì nínú ìwé ìròyìn Sunday Vanguard tó jáde fún tòní wọ́n ní ẹ̀ ń bàbá Adébánjọ sọ̀rọ̀ fún àwọn èèyàn fún àwọn èèyàn láti ẹ̀yà Ìgbò ó pè Nnamdi Kanu òun náà ni olùgbàlà yín o torí náà ń kọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ṣe lòdì sí kí wọ́n tọrọ àforíjì ìyún dúró bẹ́ẹ̀ àwògedengbe bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì tẹ́gbẹ́ àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì yíká orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ gùn lé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ tó jẹ́ ti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì tá a mọ̀ sí ASUU wọ́n ní wọ́n ṣèpàdé o nílùú èkó tó sì wá jẹ́ wípé bí ìpàdé ọ̀hún ṣe ń lọ lọ́wọ́ òun náà ni àìbalẹ̀ ọkàn ló ti wáyé o fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ lọ́gbà àwọn ilé ẹ̀kọ́ gbogbo tó jẹ́ ti yunifásitì yíká orílẹ̀-èdè wa nàìjíríà látàrí ti ìyanṣẹ́lódì tí wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n ní àwọn oníròyìn wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ lára àwọn fásitì tí ń bẹ yíká orílẹ̀-èdè wa nàìjíríà ló jẹ́ pé ètò ìdánwò wọn òun náà ló ti ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n o tó sì wáá jẹ́ wípé ìyanṣẹ́lódì yìí wọ́n ní yóò ṣe àkóbá fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdánwò tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀hún ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kejì náà nínú ìwé ìròyìn Sunday Punch ẹ wá já gbàbẹ̀ káàkà sí ọwọ́ iwájú náà ní lójú ìwé kejìdínlógójì nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní kábíyèsí ọ̀nìrìṣà tìlú Ilé-Ifẹ̀ láti pàṣẹ ikọ̀ kan tí wọ́n léwájú rẹ̀ tí wọ́n pè ní onikakos tó ìgbìmọ̀ adáni wọ́n ní àwọn náà ni wọ́n mọ̀ ṣèpàdé ẹ̀ láàrin ọ̀sẹ̀ tó rí kọjá lọ yìí nílùú èkó lórí bí wọ́n ti ṣe ń tẹ̀síwájú láti gan gbajúgbajà akọ̀yà fún ẹ̀yà yorùbá olóyè sunday adéyẹmọ ìgbòho mọ́lẹ̀ nílé olómìnira bẹ̀nẹ̀ wọ́n ní lára àwọn èèyàn tí wọ́n tún péjú pésẹ̀ síbi ìpàdé tó wáyé ọ̀hún láti rí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ògùn gbẹ̀ngà daniel àti dig taiwo lákànú tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun wọ́n ní ẹnìkan tóun náà ti fi gbà kan rí sojú ẹgbẹ́ òṣèlú PDP láti díje fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó Jìmí Àgbájé ọ̀gbẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ni agbẹnusọ tẹ́lẹ̀ fún iléeṣẹ́ ààrẹ ńlẹ̀ wa Nàìjíríà Doyin Okupe àti ẹnìkan tóun náà ti fi gbà kan rí jẹ́ olùdámọ̀ràn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Akin Ọ̀ṣúntókùn Délé Adésínà àti abilékọ Tóyìn Sàràkí pẹ̀lú àwọn mẹ́sàn-án míì làwọn náà péjú pésẹ̀ síbẹ̀ o ẹ̀wẹ̀ wọ́n ní ìkọlù alágbára kan ó wáyé lánàá ṣe ọjọ́ àbámẹ́ta sátidé nílẹ̀ ìbàdàn lágbègbè sókà nínú ilé olóyè sunday adéyẹmọ ìgbòhóṣà tó sì jẹ́ pé èèyàn kan wọn lọ fara kásá ikú òjijì níbi ìṣẹ̀lẹ̀ tó wáyé ọ̀hún ojúwé kejìdínlógójì nínú ìwé ìròyìn sunday punch tó jáde fún tààrọ̀ ilẹ̀ ti gba balance ìròyìn ẹ̀. ìròyìn ó ṣẹ́kù wọ́pọ̀ dáadáa mọ́ ah, lọ́jọ́ ọjà a ò lè bá wa sọ̀rọ̀ tì. ajá balẹ̀ ajá balẹ̀ Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, a bowl, ewa going to mention stand by fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ ti mọ̀ ilẹ̀ ti mọ̀ a jẹ́ pé ká máa lọ àmọ́ kó tó di pé a máa lọ lára àwọn ìròyìn tó jẹ́ gbajúgbajà wọ́n ní ìṣẹ̀lẹ̀ ilé dídà wó míì ó tún wáyé onípínlẹ̀ èkó tó sì jẹ́ pé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òní wọ́n kàgbákò ikú òjijì ńbẹ̀ wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn kan wọ́n ń bẹ lábẹ́ àlàpà ilé náà o eléyìí tí ó dà wó lágbègbè yaba nípínlẹ̀ èkó àmọ́ ńgbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn àjọ kan eléyìí tí wọ́n ń bójútó ọ̀rọ̀ ilé kíkọ́ nípínlẹ̀ Èkó lábẹ́ adarí wọn Gbọ́láhàn Òkì wọ́n ṣe ní àlàyé wípé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ti mú ìwé lọ fáwọn kọ̀ǹgílá tí wọ́n ṣiṣẹ́ ilé náà pé kí wọ́n dáwọ́ dúró kí wọ́n mọ̀ tẹ̀síwájú lórí rẹ̀ mọ́ ojúwe kẹta nínú ìwé ìròyìn Sunday Punch ni wọ́n ti jábọ̀. yá máa lọ nítorí ọjọ́ tó lọ yìí náà ni ní ojú ìwé kejì ìwé ìròyìn ti The Nation wọ́n pe ọmọ kan dáná sun bàbá rẹ̀ o ní ìpínlẹ̀ Abia nítorí ẹgbẹ̀rún mẹ́jọ náírà péré hmm. ẹ̀rí pé ọgbẹ̀rún tán. wọ́n tọkọ tìyàwó kan náà wọ́n ní ọwọ́ ṣẹ̀kún òfin ti tẹ̀ wọ́n lórí àwọn nǹkan eléyìí tó gbẹ̀nu tán tọkọ sísọ tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ nínú eléyìí tá a ti rí ẹ̀yà ara èèyàn hmm wọ́n ní tí wọ́n fi ń ṣe okòwò tiwọn nù kọ́ba òkè kó ṣàánú ẹni ẹja máa fẹ́ lè ṣe lọ láàárọ̀ yìí torí wípé báwa bá ti dìde hmm. àtórí àtọrùn agbami òṣèlú là ń lọ pẹ̀lú abọ́ládé ọmọ sàlámì àtàwọn ọkọ rẹ̀ waheed akitayan lóko mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà títí ìgbà míì tàtúmọ̀ pàdé mú kíyẹn lẹ́mbẹ̀wọ̀n òdìlábọ̀. ọ̀dà kò burú ẹjẹ́ gbèwé orin wa ká gbé bíbélì ká mú wọ̀rọ̀ ìdámẹ́wàá àti gbogbo ẹ̀tọ́ ilé olúwa kálọ̀rì sílọ̀hún pẹ̀lú ijó wa àti ayọ̀ ká